وصحبه ومن انتهج نهجه الى يوم الدين اما بعد السلام عليكم ورحمه الله وبركاته عدت لكم الله وضع في يوشني لكم ولكم فبإذني أي ألا البركين أترى عليكم لكاتي يكون حنا محمد صلى الله تعالى عليه وسلم لكي جارون àti ìjẹ́rìí wọn bá òfin náà àti àwọn ará rẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ àti ẹjọ́ tó dà sí ara kí wọ́n wáá tí wọ́n ṣàì káwá fún un. لأن بإذن الله تعالى أو كثرة منه شكرات منه سير الأدب المفرد للإمام البخاري رحمه الله تعالى نيجي باب عرض الاسلام على الام النصرانيه يا باب ولكن في دينهم عرض الاسلام على الام النصرانيه باب يريد فيه Imam Bukhari rahimahullahu ta'ala mú wa ní abẹ́ rẹ̀ wọn náà ní hadith ti ń sọ̀rọ̀ nípa fífi Islam lọ ìyá tí ó jẹ́ nasarariya ìyẹn ní pé christian fífi Islam lọ ìyá tí kìí ṣe jẹ́ni tí kìí ṣe mùsùlùmí. wọn ni hadith kan ní Abul Walid. هشام بن عبد الملك قال حدثنا عكرمة بن عمار قال حدثني أبو كثير الصهيني قال سمعت أبا هريرة يقول وني أبو كثير الصهيني وني أمبتي أبو هريرة رضي الله تعالى عنه وأرضاه في ما سمع بي أحد يهودي ولا نصراني إلا أحبني إجا أن يفتن كوني بوني قاني يهودي tàbí nàìjíríà rí níbi gbogbo ẹni tó bá gbọ́ nípa àmì kódà tó jẹ́ títí ẹlẹ́sìn Yẹhudi àbí ẹlẹ́sìn Christian ìlà àbà àti kó jẹ́ sí kékeré nígbà òun kò ṣe kéde kó nífẹ̀ẹ́ ìyẹn ni pé ènìtò owó ní choice nípa nílùfẹ́ ìnà òmìnì wọ́n ṣe sọ ìdí tó fi jẹ́ kí gbogbo ẹni tó bá gbọ́ nípa ọ̀hún tó fi mọ́ ìyàwó bí àti nàṣàrà tẹ̀sán ní fún onífẹ́ ọ̀ ó fẹ́ sọ ìdí tó fi rí rẹ̀ wọ́n ní ìnà òmìnì kóńtó orí ìlú àlẹ́ ìsìlá ó dájú màmá òun fẹ́ tí ó gba islam pẹ̀tẹ́ àbá ó ní ṣùgbọ́n ó ń kọ̀ láti gba islam fọ̀kúrútú lẹ́nà àgbà àbá mo bá mo bá sọ̀rọ̀ nípa islam ó kọ̀ فأتيت النبي صلى الله عليه وسلم فقلت والمواوصة وسلم محمد صلى الله تعالى عليه وآله وسلم وصيفه ادعوا الله لها فدعا wọ́n ni mo ní kí òṣìṣẹ́ ọlọ́run ọba kí ó ṣe àdúrà fún màmá mi gbàdá ó ní òṣìṣẹ́ ọlọ́run ọba sọ̀tẹ́lẹ̀ mi wá ṣe àdúrà fún ó ṣàdúrà fún fàtẹ́jú ha wàkàdé àjá ẹ̀dá àlẹ́ ìgbà ó ní òun wá wá sọ́dọ̀ ọ̀rọ̀ mọ́ òun lẹ́yìn bàtà mi sọ̀tẹ́lẹ̀ mi ṣàdúrà fún tán wàkàdé àjá ẹ̀dá àlẹ́ ìgbà ó lóun wá rí pé ó ti tilẹ̀kùn ìyá náà ti tilẹ̀kùn ó ti tilẹ̀kùn má rí fàkàrẹ́ tí a Abu Hurayra olùwà sọ ilé ìrẹ́ Abu Hurayra inni aslamtu dájúdájú èmi ti gba islam mo ti wọ ẹ̀sìn islam ìyẹn ní pé ẹ̀sìn islam dára Abu Hurayra ń pèsè láti ẹjọ́ ìdínkọ̀ tí ó gbà lẹ́yìn ìgbà tí òṣìṣẹ́ ńlá Muhammad sallallahu ta'ala alaihi wa alihi wa sallam ṣàdúrà fún tó padà lọ sílé ìyá náà wọn sọ wípé òun ti gba Islam Abu Hurairah ni فأخبرت النبي صلى الله عليه وسلم فقلت ولموالى محمد صلى الله عليه وسلم نيرو nípa nínú àwọn aburú bíbí bí àníyàn ní wípé nínú àwọn aburú bíbí bí àníyàn ní wípé ẹni tí ẹ̀ka máa ṣàdúrà fún ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ ayé lórí nínú òórùn wákàtí márùn-ún yóò wá rí pé lẹ́yìn tí láti bàtà ti ṣàdúrà ọjọ́ kẹta fún láti ṣàdúrà ọjọ́ kẹjọ fún láti ṣàdúrà ogójì ọjọ́ láti ṣàdúrà pé ọdún kan yípo lẹ́yìn ìgbà tó kú náà àdúrà ti dé fún ojú lọ́dọọdún yóò á dàbí bí àjọ ọdún kan tó jẹ́ bí àwọn aṣèjúrò rẹ̀ pé ó bá yí kù. nínú pé wọ́n ń ṣe àdúrà ọjọ́ kẹta lásìkò tá a wà lónìí oríṣiríṣi ara ni wọ́n dá mẹ́rin ẹlòmíì bàbá rẹ̀ ó kù yóò lọ òun sí àdó àjọ kẹta àdó àjọ kẹta sílẹ̀ bá mọ́ wọ́n sàdó àjọ kẹta wọ́n wọ́n wọ́n dà pọ̀ àbádó àjọ kẹjọ wọ́n mú àǹkó àbádó ogójì ọjọ́ ẹ dákun ti kí wá ní. Ṣé ti dùnú pé ó kú ni? àdúgbò bá ṣé ìyẹn inú títún ti jọ ju ìbànújẹ́ lọ ni àbí ìbànújẹ́ ló fi jọ ju inú dúdú lọ kíra máa máa kọ fún nínú àṣà Yorùbá kí ni tí a máa mú àǹkó ọsọ náà ń ma inú wa ń dùn pé ọlọ́run kọ́ lọ rẹ̀ bóyá gbéyàwó àbá ń lọ ọkọ. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan àjùnú ṣùgbọ́n àsìkò ti bá wa débi wípé lónìí ọjọ́ kẹta òkú ọjọ́ kẹjọ òkú ìjẹta ni bàbá wọn kú ìjẹjọ ni bàbá wọn kú ṣùgbọ́n ìtara kú bàbá wọn ò bí wọn lọ́wọ́ ààyè àti ìfà ẹ̀fà àǹkó àti ìran gbé lọlé gbé lọ́ràn ìjọ kẹjọ ẹ̀rọ àti gbogbo ọ̀sán ló dáná. ó bá wọn débi pé lónìí wọ́n mutí nígbà tí wọ́n bá tún kátá níbi tí wọ́n ní àwọn ti ṣe ìjọ kẹjọ bàbá àwọn àwọn kẹkẹ wàá rí nílẹ̀ àwọn ẹwà rí àwọn kánú ọtí táwọn èèyàn mú nítorí pé aláàjì ti ìyá àbẹ̀mẹ̀lá ẹni tí tọ́lọ́ bá sàánú rẹ̀ tó bá ti ríra rí irú àwọn ọmọ tó wù bíi bẹ́ẹ̀ látàrí pé òun náà eh, kò mójútó tẹ́lifí àwọn ọmọ lójú ayé rẹ̀ ṣùgbọ́n kó tó kú ọlọ́run ní ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ọ̀rọ̀ yìí àwọn ọmọ ó tètè fi gbólóhùn sílẹ̀ nípa àwọn nǹkan tí wọn ò gbọdọ̀ ṣe nígbà tó wọn bá kú náà. òkú kan kú mùsùlùmí aláàjì ajíbí ni wọ́n fi gbé òkú rẹ̀ jáde nínú ilé náà jẹ́ wáyé bí wọ́n ṣe ń sunkún tí wọ́n ń fa tí wọ́n ń fa kílókọ rẹ̀ tí wọ́n fẹ́ kí wọ́n gbé e jáde bí ìgbà tó bá jẹ́ pé òun ti kó ti kú òun kó máa wọn fi ilẹ̀ nínú ilé. ìmọ̀lọ́kẹ̀ ìjọ àkókò ìlú wọn wọ́n ti tó mọ̀ bíi. ìlà kò sí wọ́n san ẹjọ́ fún bàbá náà àbí wọ́n sábò sí ilé ìyàwó sí ni. tó yóò mọ wà lápọlọ pé ìjọ tí wọ́n tí wọ́n ń pè níjọ kẹjọ rẹ irú àwọn tí wọ́n ṣe tí wọ́n ṣe sọ́nà irú àwọn ẹ̀ka tí wọ́n dáná nítorí wọ́n ní wọ́n ń ṣe ìdẹ́gbẹ́ tí wọ́n ń pè níjọ kẹjọ rẹ. tó ń ṣe pé bí wọn ò mú sí bí wọn ò tó nǹkan kan nínú àwọn ìdájọ́ ìdílé àbòjẹ́lé wọn bí wọn ìjẹsìn kankan nínú ẹ̀ ká dájọ́ sí sísàdún àfókù ìgbà tí ò ní pèlè nínú ìṣẹ̀lẹ̀ àti ara àwọn aburú sí títí eléyìí contemporary aburú ni títí tẹ́lẹ̀ táwọn afáàkàn wá ní wọ́n ní wọ́n ṣàdúà wọ́n ní wọ́n dáwọ́ àdúà wọ́n ti gbá wọ́n ṣàwo àwọn èèyàn jẹ wọ́n túká bí ìsìn ṣètọ́rọ̀ ni ó ti ju adíyèsí àwọn èèyàn kúrò ní ẹ̀rù ní ìsìn àwọn ẹni tí ẹni tí wọ́n bá dàgbà dúrà tí wọ́n túká ilé àwọn ẹni àwọn ẹlẹ́sìn. nítorí rẹ̀ nínú àwọn ẹ̀tọ́ tó wà ní orí ọmọ tí òbí ní lórí ọmọ òun náà ní kó máa tàbí àkóbí náà nígbà tó tọmọ náà bá ti jẹlẹ nígbà tó bí náà bá ti jẹlẹ tó bí náà bá ti wà. wọ́n ti ṣe fáwọn ọ̀la ọ̀la òbí ti fáwọn. lẹ́hùnmá alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì òun náà ní ti tọrọ àforíjì fún tọrọ àforíjì fún pé títọrọ àforíjì yóò wọnú àti ṣùgbọ́n ní Muhammad nítorí pé nǹkan kan tó pàtàkì ni. sábà ń ṣe àdúrà fún àwọn òbí lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kò padà tán ẹgbẹ́ ká pàtàkì ṣíṣe ètè fáàrùn wa. رب اغفر لهما وارحمهما كترى غفران ولهم هو أشرف عليهما والاستغفار لهما وإنقاذ أهلهما وإكرام طريقهما àti mímúdó gbòǹgbò ìdí wọn bá ti láti òkú tó parí lẹ ìfárí àfìdíjìmá wà ìkírọ́ ní sọ̀dọ̀ ìhìmá àti títí àpọ́nlé àwọn ọ̀rẹ́ wọn gbélé ìgbẹ́nu bíèrè títí àpọ́nlé ọ̀rẹ́ àwọn méjèèjì àwọn oníwọléwọ̀dé àwọn òbí méjèèjì títí àpọ́nlé wọn níbi lábẹ́ wọ̀ìfáàdì wọ̀ìfáàdì àmìlìyàn ìyẹn ni pé kéèyàn ẹtìkútì èyí tí wọ́n bá ṣe lábẹ́ èyí tí wọ́n bá fi lọ́lẹ̀ fún ojú mélòó mélòó ọmọ lónìí bí ẹni tí nígbà tí bàbá ti mú padà tán gbèsè gan gbèsè tó kojú hàn tó yẹ pé dọ́kúmẹ́ntì wà ẹ́gírẹ́tì wà àwọn ọmọ nìyẹn sá àwọn nìyẹn sá. ní nǹkan bíi ọjọ́ bíi ọkọ̀ sẹ́yìn ìbò àtijọ́ alákùnrin kan bẹ̀ kí ni ìwọ̀n kó ti sára ìfẹ́ ọ̀kan nínú àwọn ilé ìdìbò ti wà níjẹ́ pé ẹ̀sìn mímú láyà wọn ó kọ́ ilé ìwé ó sì kọ́ mọ́sálásí ètò ètò òun fi kó bí ara rẹ̀ nù nínú dúkìá tọ́nà. kìí ṣe ìgbésẹ̀ bá ọwọ́ dé ọwọ́ tó nínú tọ́nà fi jẹ̀bi rẹ̀ sábà pé ah, ọwọ́ tó wọn náà ló ọwọ́ tọ́nà òun fún tó lóun fi ṣe wà. ìyẹn pé wà òun lè bù tí ẹ̀yìn kankan ò lè lẹ́nu kankan ò lè ṣe fún ẹ̀. ìyẹn pé ọlọ́run àtàlẹ́bì rẹ̀ ni wọ́n ní àwọn mùsùlùmí àǹfààní àwọn mùsùlùmí ọmọ òkú rè dé lọ́la àbọ̀mọ ọmọ àkàn rè dé lọ́tùlà kó ní òun fẹ́ jogún bàbá bàbá òun òun ló ń tẹ̀lé wà. wọ́n ń fún mi lérò wípé bàbá yẹn ti sára ẹ̀sìn wípé lọ́wọ́ báyìí táwọn ń bá mi sọ̀rọ̀ yìí ogún rẹ̀ nígbà tí bàbá yẹn ti bẹ̀rẹ̀ ti wọ́ọ̀kì àwọn àwé tí wọ́n kọ ó ṣe ó ṣe bọ́ọ̀dù fún bẹ́ẹ̀ ìyẹn ni pé ó constitute board ó kó àwọn èèyàn kan jọ láwọn tí wọ́n máa darí ètò rẹ̀ dúró sí di ilé ìwé yẹn kí ni wọ́n máa fi ṣe ní ti iṣẹ́ ẹ̀sìn ẹ̀gbẹ́ kọ́lọ̀ fún yẹn ní dúkìá tó pọ̀ gidi mo kọ́ ní ìwé mo kọ́ mọ́sálásí nítorí kí ládàá rẹ̀ ó lè máa bá mi lẹ́yìn ìgbà tí màá sí máa nínú adúlù nínú gbogbo dúkìá tọ́lọ̀ ṣe ọwọ́ tó ṣe fún ní ara rẹ̀ gbogbo yòókù táwọn darí táwọn tí wọ́n ṣogún ṣùgbọ́n tòun ti bí dúkìá tó fi rílẹ̀ fún ẹ tí wọ́n jogún rẹ̀ ó ti pọ̀ tó ìyẹn náà wọ́n ṣe kẹrẹ̀ wọ́n ní lọ́ọ́ dáhùn bá mi sọ̀rọ̀ yìí pé kóòtù ti dìklẹ̀ pé ń bẹ lọ́ọ̀gùn ẹ̀rọ àbọ̀ ṣe àbòsí kàǹkà tó tó lé. ọ̀wọ́n tí arákùnrin yìí ṣe fún orí ara rẹ̀ náà nù nínú dúkìá rẹ̀. إني أنا محمد صلى الله عليه وسلم قلت أيكم مال ورثته أحب إليه من مالي níbi àwọn sáré rẹ̀ ìpèta ni nínú yín tó lẹ́sí pé dúkìá àwọn tí wọ́n jogún rẹ̀

àtàwọn tí wọ́n jogún rẹ̀ nítorí náà kó wá wò yìí ṣe ti ìwò ló nífẹ̀ẹ́ sí ju síta tí tí ẹ ló nífẹ̀ẹ́ sí ìyá níta àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tí wọ́n jogún rẹ̀. ẹlòmíì bàbá rẹ̀ òun òun fún mọ́sálásí àbí jọ òun fún wọn nílẹ̀ tètè bá fẹ́ ẹ̀sẹ̀ǹdì ilé kéwù ilẹ̀ nìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́ni ẹ̀ta sí ipò fún jẹ́ bá fẹ́ fi ní bá jẹ́ tẹ̀sí tí ẹ bá ta tẹ́jì kẹta mi tó jẹ́ tẹ́jì náà ni mo bá fún yín nígbà tó kú tán wọ́n ní kò sí ní jẹ́rẹ̀. irú ilé pọ̀ nígbà èyí ń bẹ ọkọ̀ òkòlù ààrẹ ìlú bàtà ní bàtà sọlọ sọ pé wà ìfáàdì àhàdìdì máa wà ìfáàdì àhàdìdì máa àdéhùn wọn. ìdúnwù wọn nínú dúkìá wọn lẹ́yìn ìgbà tí wọn ò sí mọ́ kéèyàn ṣiṣẹ́ ni kéèyàn fi kéèyàn mú nǹkan yẹn dúró gbogbo kéèyàn protect rẹ̀ torí pé kéèyàn bá ṣe ọkọ̀ lè dì bẹ́ẹ̀ àwọn òṣì ló ṣe. wọ́n ìṣòro ní sọ́dí ẹ̀sìn ni mà bí máa ṣàpẹ́lẹ̀ àwọn dáhìn bí máa ṣàpẹ́lẹ̀ àwọn ọ̀rẹ́ àwọn méjèèjì. àwọn tí wọ́n jọ ń ṣe wọlé wọ̀de pẹ̀lú bàbá nígbà tí wọ́n fi wà láyé ẹni bí gbogbo àti bá lọ kí wọn ta ni wọ́n rántí ọmọ alágbájá nù wọn lọ forí di wọn ṣàdúrà kan wọn tún ṣàdúrà kan rẹ wọn. àwọn ààyè tí wọ́n bá máa bí nígbà tí wọ́n fi wà láyé lórí tí wò sí máa tọ́rọ ọba fún ọ lágbára dí fáwọn èèyàn tí wọ́n máa dì fún ìbẹ̀lú wà lẹ́yìn. àwọn olùmọ̀ọ́ni àpèjúwe eléyìí náà ni ìdí àná Muhammad sallallahu ta'ala alaihi wa alihi wa sallam máa ṣe nípa Khadija radiyallahu ta'ala anha wa anha dèrèdè ní ó mú kí Aisha radiyallahu ta'ala anha wa anha kí owó rẹ̀ kó ṣe kéde owó rẹ̀ ó dìde lọ́jọ́ kan torí pé gbogbo nǹkan Khadija ẹ mú táwọn ọ̀rẹ́ Khadija lọ ṣe ti mú tọ̀ ọ̀rẹ́ Khadija lọ kí ẹ ti mú ti àbúrò bàbá rẹ lọ kí ẹ ti mú ti àbúrò màmá rẹ lọ kí ẹ ti mú ti àbúrò bàbá rẹ lọ kí ẹ ti mú ti gbogbo tó bá tẹ mọ́tàjú ìjàkátá ìlà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ló máa rántí eré ń nínú ìta ní dáadáa. fáwọn òkú wa. وصلة الرحم التي لا رحم لك إلا من قبل الإمام àti sísokùn ẹbí pọ̀ èyí tó jẹ́ kékeré ò ní okùn ẹbí àyàfi látàrí àwọn òbí rẹ méjèèjì pẹ̀lú àwọn tí wọ́n sokùn ẹbí pọ̀ pẹ̀lú rẹ̀ yẹn ni pé àwọn táwọn òbí méjèèjì sokùn ẹbí pọ̀ pẹ̀lú wọn nígbà tí wọ́n bá kú tán tí o bá so okùn ẹbí yẹn pọ̀ mọ́ ò ní ní okùn ẹbí ilé yìí ó di ọ̀ràn yẹn lórí ìyókù sí i kò so okùn náà pọ̀ lẹ́yìn ìgbà tí kò sí àwọn òbí méjèèjì. gbogbo àwọn ọmọ yìí anna muhammad sallallahu ta'ala alayhi wa sallam ni wọn fi dá arákùnrin yìí lóhùn èyí béèrè wípé ṣé nǹkan kan tó ṣẹ́kù tóun lè ṣe nínú jíjẹ bírù ìṣe dáadáa táwọn òbí méjèèjì lẹ́yìn ìgbà táwọn òbí méjèèjì náà حدثنا أحمد بن يونس قال حدثنا أبو بكر عن عاصم عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه قال ترفع للميت بعد موته درجته فيقول أي رب أي شيء هذه فيقال ولدك استغفر لك فيقال ولدك استغفر لك أبو هريرة رضي الله تعالى عنه وأرضاه وصليته ترفع للميت بعد مرضه درجته فيقول ولوضي درجة وفي وجة لي قوة يو أما yà يو أما yóò إلى sọ أي شيء هذا kí lélẹ́yìn yẹn gbé ibo ní jẹ́rọ́dì àti bíjà yìí bí ti ń ṣẹlẹ̀ ibo ní kí n wá wọ́n ní kọ́ yorùbá ọ̀dà wọ́n ní wọ́n wàá dá lóhùn wípé wọ́n wàá dá lóhùn wípé wọ́lẹ̀ dúkẹ́ sàkàrà wọ́lẹ̀ dúkẹ́ ìsàkàrà ibi ọmọ rẹ̀ ó tọrọ àforíjì fún un yẹn ni pé gbogbo wà tí ìrìnàmá ti tọ́lá àforíjì fún dání fún òbí rẹ̀ gbogbo ọgbà náà ni wọ́n máa gẹ́gẹ́ ni wọ́n máa ṣe àgbéga dárọ́dà rẹ̀ fún. ilé ló bá ti àtẹ̀tọ̀ wípé òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe àdáyẹrí kéde ìṣèfà ó ṣe àdáyẹrí ìṣèfà fún fún òkú. òní àdẹ́sẹ̀nà Musa ọ̀dà àdẹ́sẹ̀nà Salam ibn Abi مطيع عن غالب قال قال محمد بن سيرين كنا عند أبي هريرة ليلة فقال اللهم اغفر لأبي لأبي هريرة ولأمي ولمن استغفر لهما قال قال محمد فنحن نستغفر لهما حتى ندخل في دعوة أبي هريرة يعني Muhammad bin Sirin ọ̀kan nínú àwọn tabi'un ó sọ wípé kunna 'inda Abi Hurairah 'inda Abi Hurairah laylatan faqal ó ní àwọn àníyàn ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu ta'ala anhu wà bọ́ọ̀rù ní alẹ́ ọjọ́ náà ó ní Abu Hurairah wà sọ wípé Allahumma Allahumma siri Abi Hurairah ìdí ìdí ọlọ́run ọba ò àmójúkúrò fún mi èmi Abu Hurairah wọ̀lẹ̀ ó mi ìrẹ̀lẹ́ ọ̀rọ̀ àti àmójúkúrò fún màmá mi. wọ́n ní máa ní dáhùnsáró lẹ́hu máa ìrẹ̀lẹ́ ọ̀rọ̀ ti àmójúkúrò fún gbogbo ẹni tó bá tọrọ àmójúkúrò rẹ fún mi àti màmá mi. ìyẹn àbúkọ náà jọ lọ́kọ̀ wọ́n ní nítorí bẹ́ẹ̀ àwa àwa máa tọrọ àforíjì fún Abu Hurairah àti àtòbí nítorí kíni hàtà nẹ́ẹ̀kù rẹ̀ fi dá àwọn ti Abu Hurairah nítorí káwa lè wọnú kíni ká lè wọnú àdúrà Abu Hurairah ká lè kó sínú àwọn tí Abu Hurairah ń tọrọ lọ́dọ̀ ọlọ́run pé kó ṣe kíni kó ṣàforíjì fún wa tí wọ́n bá tọrọ àforíjì fún dání. مو هو كتاني ممنوع حدثنا أبو الربيع قال حدثنا إسماعيل بن جعفر قال أخبرنا العلاء عن عجوز بن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات العبد انقطع عنه عمله إلا من ثلاث صدقة جارية إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له وني أبو هريرة رضي الله تعالى عنه وأرضاه مباركي دجاج سيدنا محمد صلى الله تعالى عليه وآله وسلم قوي إذا مات العبد بكي إيرو تي إيرو باكو تبكي بفلا انقطع عنه عمله إلا من ثلاث ike gbogbo ilé rẹ̀ pátá yóò gégùn àyàfi látàrí nǹkan mẹ́ta yẹn kí lóògùn wà kéèyàn bá ti dákẹ́ tí ò ní ma kò ní sí àǹfààní àti ṣiṣẹ́ ládàá kankan náà ṣùgbọ́n yóò ní àǹfààní nípa àwọn nǹkan mẹ́ta tó ti sẹ́la Muhammad sallallahu alaihi wa sallam dárúkọ nínú hadithi sadaqatin jariya sadaqa sàárà èyí tí ó jẹ́ jariya ìyẹn ni pé èyí tí àǹfààní rẹ̀ ṣe kí ni táǹfààní rẹ̀ ṣẹ̀kù fi tàbí ilé láàyè àwọn èèyàn ti ń lò láti àná wọ́n tún lò lónìí wọ́n lò lọ́la wọ́n lò lọ́tọ̀la lópin ìgbà tí sọ́dọ́kọ̀ yẹn máa ń bẹ táwọn èèyàn fi ń ṣe àǹfààní dáadáa yóò máa ṣe kìnnì dáadáa yóò máa bá ẹni tó ṣe kí ẹ̀ gbẹ́ kànga èló ni wọ́n fi ń gbẹ́ kànga yẹn méjì mẹ́ta ó ti bẹ lórí ẹ̀bá ẹ̀gbá ní láàyè ẹ̀dí náwó jù kò ní kẹ́ ẹ̀ thirty thousand lọ fifty thousand àbí tó bá jẹ́ pé àwọn àyè tẹ́tí fẹ́ẹ́ kó ríǹkì sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. èèyàn méjì mẹ́ta mẹ́rin wọ́n lè sọ pé ó dà wọ́n mú fifty thousand mú fifty thousand two hundred and fifty thousand yẹ́ká gbẹ́sẹ̀ rà. bọ́ọ̀hù olóńgbò fi gbẹ́ bọ́ọ̀hù kí ni life span bọ́ọ̀hù. omi ìjẹba mọ́lọ́kì yóò lu àìmọye ọdún tómi rẹ̀ ò sí ní ṣe ṣe tómi rẹ̀ ò ní gbẹ lókùnbà tí wọ́n wá sí nàìjíríà. mọ́sálásí ilé káwọn mùsùlùmí kó máa gbé lọ́fẹ̀ẹ́ lápèjì àwọn ìran kọ́lé pé àjòjì tó bá wọ̀ ní títí tó fi rí bí sẹ́kì sí kó máa lo lé lápèjì mọ́sálásí ilé kíú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí yẹn lè ṣe tó yẹ kí yóò ṣẹ́kù yóò sì pẹ́ yóò lo àìmọye ọdún táwọn yóò máa jàǹfààní rẹ̀ ìgbà tí wọ́n bá ti ń jàǹfààní rẹ̀ yóò máa ṣe kẹ́ni yóò máa fa ẹni tó ní. àwọn èèyàn ni yóò sábà orí mi tàbí ìmọ̀ kan tí wọ́n fi ń ṣe àǹfààní tàbí ìmọ̀ kan tí wọ́n fi ń ṣe àǹfààní. èèyàn kọ́ ẹ̀ ní. iman. Wan kima yake ya amfani. Gugu baloma bi mana amfani. Ni to ko ya ni maya yo matashini. Yo mabarara. ẹlòmíì ó kọ́ yẹn ẹni tó kọ́ yẹn ó kọ́ ẹlòmíì ẹni tó wọn náà kọ́ ó kọ́ ẹlòmíì ẹni tó wọn náà kọ́ ó kọ́ ẹlòmíì ẹlòmíì bẹ́rẹ̀ bẹ́ẹ̀ àrẹ fún àdéjọ́ bíi àrẹ fìyàmù ẹ̀mọ́ bú làwọn ènìyàn wà bú wọn nì. ewu àwọn olùmọ̀ tí wọ́n síwájú yẹn. àlùmọ́mù náà rí láti fi ètò tó kọ́ sílẹ̀ tó ti kó rẹ̀. ọ̀dọ́ ni wọ́n wà lọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ ìfàyè sílẹ̀ ewúro àfàdà kàtìrà ẹ̀ ní àlùmọ́mù Bukhari rahimahullah ta'ala àfihàn kútó bàjẹ́ kọ́ra síra tó bí lálàáfíà jù lẹ́yìn àlùkùránù kẹrin èrè pé tabagbé kùránì tíra ẹlẹ́ẹ̀kejì bá gbé lẹ́yìn rẹ̀ òun náà ní tíra o Sahih Bukhari Sahih Bukhari. ẹ̀tọ́ bá wu ọlọ́run ẹwu ẹwu orí tí ọlọ́run bá ti sọ ní ẹrú yìí àyìnbá máa ń fa ìdá fún ilé ìlú pàtí àti máa ń sọ wípé على الأقل جاكو جاكو يولو قوما يعني سورة الفاتحة سورة الفاتحة على الأقل تلك سورة الفاتحة ممكن يولي كامل يعني لا يكتين ما في سورة الفاتحة أو يكين ما في سورة الفاتحة لا تعمل ولا يكيلو جمع وده على الأقل سورة الفاتحة يولو بالقوما يعني tó o bá tẹ ẹ̀kọ́ ẹ̀yìn kankan ní nǹkankan kó jẹ́ títí o kọ́ màá rẹ ní kìnnì o kọ́ màá rẹ ní sọ́dọ̀ tó parí. Ẹ̀lmí yóò tẹ́ka wọ̀. Àwọ̀lẹ̀ ní sọ́ọ́rí ní yẹ̀lú òòlà tàbí ọmọ kì í ṣe gbogbo ọmọ o wọ́n kọ́ ifá yẹ̀ sọ́ọ́rí fíìmù yẹ̀lú òòlà ọmọ ọmọ rere ọmọ dáadáa yẹ́dọ̀ ọ̀la. ọmọ tí ó jọ ọmọ dáadáa yìí ètò fi wọ́pọ̀ jùlọ ni pé láti ojú ayé bàbá náà ní ètò jẹ́jẹ́ ní ètò ìjọba dáadáa. ẹlòmíì tí ni mo jọmọ dáadáa lọ sí ojú ayé bàbá kó tẹ́tí lẹ́yìn ìgbà tí sáwọn òbí rẹ̀ lọ tán ìran náà tó dé kó yìí. èyí ọlọ́run bá ká ọmọ rẹ̀ táwọn òbí rẹ̀ ò bínú sí kí wọ́n tó kú. lẹ́wà tẹ̀ka sẹ́yìn pé nínú àwọn àdúrà tí kò sí èméjì nínú gbígbà wọn kó bá jáde wá dáadáa àbójú kejì òun náà lè tóbi ṣe tó ṣe fọ́mẹ̀ àbí tó ṣe lórí ọmọ ẹ̀. wọ́lẹ́dẹ̀ sọ́ọ̀rẹ̀ àwọn olùmọ̀lẹ́ mẹ́jẹ̀mú ni kí ọmọ náà jẹ́ ọmọ rere àti pé tí o bá jẹ́ ọmọ rere kò ní wulẹ̀ gbóná di bàbá náà yóò kẹ́ ẹ́ pé bàbá òun kìkì bọ́kẹ́tì láti tó tí bàbá rẹ̀ kìkì bọ́kẹ́tì kò tó rántí rẹ̀ náà yẹ́dọ̀ له tó ń sàdúrà àwọn olùmọ̀ràn ń pẹ̀yẹ. tó bá jọ máa rere tí ó sàdúrà kọ́ látòkè bí wọ́n ti ní sísàdúrà fáwọn òbí agbọ̀dọ̀ dágbọ́ sí ìbẹ́lú àbòsí tá a máa ṣe fáwọn òbí wa ká dágbọ́ sí ọjọ́ kẹta ọjọ́ kẹjọ ogójì ọjọ́. ọdún kan eléyàwó sí ni. wọ́n ní mùjárọ̀dù sọ̀rọ̀ kójọ́ máa rere nìkan ibi tí tí ọ máa rere rẹ̀ yẹn. àǹfààní ni fún bàbá àtìyá tó dé lẹ́yìn bàtà wọn kú tán wọn ní gbogbo tó bá ṣe ní dáadáa. gbogbo tó bá ṣe tí ó mú orí lọ́wọ́ àwọn òbí rẹ̀ nínú sàárè wọn wọn ṣe àwọn náà máa ń jẹ àǹfààní rẹ̀. wọ́n ní lẹ́tọ̀ òun ẹ̀kú dábẹ́bí wíńdẹ̀ sọ̀rọ̀ lọ́rùn dára àárín ìwádìí ìrẹ̀sẹ̀lẹ̀ wípé wọ́n fi pé lójú kòkòrò gbogbo wọn fi sí ojú kòkòrò ṣùgbọ́n sọ̀dáwù rẹ̀ lásán gan àǹfààní ni fáwọn àdáni fáwọn òbí méjèèjì àti tí èèyàn bá fún lórí àwọn ọmọ rẹ̀ lórí pé bóòlù ni wọ́n fi dáa bó ni wọ́n ti jẹ́ lẹ́sìn kí ni wọ́n ń wò ta ni wọ́n bá rìn ìmọ̀ ni wọ́n lọ ibo ni wọ́n ti ń bọ̀ ọmọlọ́wọ́ lọ sí magrib láti magrib kì í ṣe pé lè tí ó ló dúró ṣe tàkìrìsù ní makaraki àdúgbò láti magrib kò padà wáyé kí ẹ̀nà pé láàrin magrib sí ìṣe àìní lásán láàrin magrib tí tọ́mọ láti tètè wáyé tí ọlọ́run bá gbé ipò àwọn àgbákò ọ̀mọ ládùúgbò píríọ̀dù mọ́nì òṣìṣẹ́ àyè lásán yóò da ìgbésí ayé ọmọ orí ẹgbẹ́ tí tí èèwọ̀ láàrin kò ní tẹ̀lé. ibùdó wà látàrí látàrí mọ́nì òṣìṣẹ́ lẹ́yìn ìṣá ìkòkò wọlé dé lọ́nà kékeré àti bìkítà ìgbòho lọ ó lọ sí àyè látàrí látàrí ìgbà tó ti lọ tún padà délé ẹ̀sẹ̀ ìkàfẹ́ ìṣá ìkòkò. Ah, àwọn náà ti ń dọ ọmọ kiri nù bẹ́ẹ̀ bàbá àwọn ọmọ kiri. látàrí bẹ́ẹ̀ ni wọ́n ti lọ kọ́ owó ṣe gbogbo. Èdè òrí ìrànlẹ́ àwọn ìwòkuwò tí ò wò nínú ilé yín yóò tẹ̀lé ọ̀rẹ́ ọ̀rọ̀ tí ó ti lọ́wọ́ ibẹ̀ ni ó ti kọ́ oríṣiríṣi àwọn nǹkan tí ò dáa so àti kí ẹ máa ṣe akitiyan lórí kọ́ máa gúrégé kọ́ máa jẹ́ ọmọ tí ó jẹ́ sọ́ọ̀rì ọmọ tí ó dùn bẹ́ẹ̀ wọ ọlọ́run ọmọ tí yóò lè máa sọ́ka sí láwùjọ pé ọmọ mi nù ọmọ tó jẹ́ pé tí wọ́n bá pe orúkọ rẹ̀ tí wọ́n pe ti bàbá rẹ̀ máa orí èèyàn máa wú ìdè pé ọmọ yẹn nìkan èèyàn ń ṣe fún tó ń ṣe fún dáadáa yẹn tó ń ṣe fún ìyá rẹ̀ torí pé lẹ́yìn ìgbà tí yorùbá ti má gbogbo tọmọ yẹn bá ti pátá ní dáadáa èèyàn náà wọn máa ní sẹ́yìn èèyàn wọn máa ní sẹ́yìn wọn. eléyìí wà tó jẹ́ pé ṣẹ́kọ̀ọ́ islam ní ọ̀nà ìwé rahimahullahu ta'ala lọ fi sọ wípé mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀rí pé mẹ́tẹ̀ẹ̀ta káàdì máa sálà mẹ́rin ọba bíbá ó ṣòro kéèyàn máa kó sínú ọ̀kan nínú ẹ̀ ṣéèkù ní sáà lọ́wọ́ fẹ̀yìn ọ̀nà ọlọ́run tó aláwọ̀ àkọ́ ibi èyí tó fi lọ́lá jù nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni o òun ni ìparí wọ́lẹ̀dẹ̀ sọ́ọ́lé ní yẹ̀dọ̀ ọ̀nà ibò wo ló ta ju gbogbo méjèèjì àkọ́kọ́ lọ wọ́lẹ̀dẹ̀ sọ́ọ́lé ní yẹ̀dọ̀ ọ̀nà. Jọ̀rọ̀ àti ọmọ tàìsí wa ní àwọn ọmọ rere náà bí wa. àwọn ọmọ tí wàá lọ́jọ́ ọba tí wọ́n ti wọ́n ní ọmọ rẹ̀ fún wa. àwùjọ rẹ̀ nígbà tó kọjú rẹ̀ ní pé àníyàn rẹ̀ lórí dúkìá yẹn ọlọ́run ò ní kò ní dáadáa iṣẹ́ tó ṣe. Sọ́yìn nǹkan tí ó yẹ kó rí ní ládàá lórí iṣẹ́ tó ṣe òun ti táwọn ọmọ rẹ̀ ṣe lẹ́yìn rẹ̀. Sọ́yìn òun ti táwọn ọmọ rẹ̀ ṣe lẹ́yìn rẹ̀. Tí a bá wo àwọn nùsùsù ṣẹ̀ríà èyí tí ọkàn fi balẹ̀ sí jùlọ náà yóò gbé ọlọ́run ọkùnrin dáadáa tó ṣe pẹ̀lú àníyàn tó fi ṣe kó tó ṣe ṣe nù kó tó kú ọ̀la yìí. nínú àwọn ọmọdé ó di fẹ́ǹdì lórí kí ni nǹkan tí wọ́n rí láì lórí wọn fi bẹ́ẹ̀ sí láàrin wọn àkọlọ́ bí bó ṣe yé wọn ni wípé kíní yẹn ṣe wà. mo tilẹ̀ jẹ́ sí tí sábà fún àwọn ọmọ yẹn ní ojúrù pé ó ṣeé ṣe kí wọ́n náà ṣe wà fún un tí bàbá èèyàn bá kú táwọn èèyàn kan wá wá tó máa sọ pé púrọ́pátì yìí ti bàbá yín ni ṣùgbọ́n ó fi tọrẹ fọ́nà. sẹ́yìn wọn ń dá oṣù tí èyí tó ń bí ẹ̀wọ̀n kúrò bá yìí tí bàbá yín ní kókó ti ta àwà kó ti ti tiwa bàbá yín kó tó kú ogun ọ̀rọ̀ káwá sọ pé àwọn ọmọ yẹn wọn ń dá oṣù bẹ́ẹ̀ kí ló yẹ kó wọ́n ṣe kí ló yẹ kó ṣe tó yẹ kó wọ́n yẹ kí bàǹfà wáyé lórí rẹ̀ kó yẹ kí bàǹfà wáyé lórí rẹ̀ àwọn gan ló yẹ kó tún yọ nínú dúkìá di wọn kó wọ́n fi lè kó fi ṣe fún bàbá kì í ṣe pé yìí tí bàbá ṣe kalẹ̀ kó tó kó tó kó iná ti wọn ó túmọ̀ sí pé irú àwọn ọmọ bẹ́ẹ̀ yìí tí bàbá ṣe fún rẹ̀ kó tó lọ tí wọ́n gbà tí wọ́n pín gbogbo ó túmọ̀ sí pé ó ṣòro kí ẹni tí ó ṣí ó yọ nínú dúkìá àwọn tí ó fi ṣe ìgbàgbọ́ fún bàbá pé mo mo mo fi sí lọ́ọ̀ mo kọ́ mọ́sálásí ìdí bàbá mi yóò sọ̀rọ̀. tó bá jẹ́ pé wọ́n mọ̀ pé wọ́n fún un ní bàbá wọn ṣe tí wọ́n ti ṣàbòsí eléyìí wọ́n dá ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ tó fi tóbi jùlọ káàkiri wájú ní màálí ìbùdó ìṣúra ń bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ tó fi nínú àwọn kẹbáyé ẹ̀ṣẹ̀. ومناهي حقوق الوالدين في رواه الصلاة والله أعلم نعم والله آه، عموما في شيء ما يسمينا لكي وثقة يبني بعد وثقة kò sí ẹ̀rí tí a lè fi ṣẹ́yìn tí a lè fi sọ pé ìmọ̀ ẹ̀sìn nìkan ni òṣìṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam ń gbà lérò ní ibà. ẹni ìmọ̀ tó láǹfààní yóò wọ ọmọ àbí ìdílé wọn bá wà náà. àwọn òṣìṣẹ́ kan náà ti bá lóṣù náà wà sáárá ìgbọ̀n kí àwọn ìṣe ilé ló ń bọ̀ wọn àti ìmọ̀ àwọn ọ̀sán náà ti rán